ẹ káàsán o mo kí gbogbo ojú tó ń wò mí lápapọ̀ mo sì kí gbogbo àwọn tí wọ́n ní àǹfààní láti lè máa wo fídíò ní gbogbo ibikíbi tí wọ́n ti ń wò fún àkọ́kọ́ bóyá ẹni tí ò tí ì wo fídíò mi rí tó ń torí fídíò mi fún ìgbà àkọ́kọ́ Abdulaziz ní orúkọ mi mo dẹ̀ máa ń sọ nípa onírànran ìran àlá eléyìí tí àwọn èèyàn máa ń lá àti ìtumọ̀ wọn èyí tó wọ́pọ̀ jù ni pé a máa ń gbé ìtumọ̀ yìí fúnra wọn tàbí kí a máa understand the message tí àlàyé ẹ̀gbọ́n mú wá eléyìí máa ń ṣokùnfà ká máa ṣe wàhálà lọ́pọ̀lọpọ̀ gbà lórí ohun tí kò sọnù yóò wá dàbí gbà pé gbogbo wàhálà tí èèyàn ṣe lórí àlá tí èèyàn lá àlá yẹn sì tún ń rìpítì rẹ̀ fún àpẹẹrẹ tí èèyàn bá lálàá kó ń rí ejò irúfẹ́ àlá báyìí mẹ́ta ló mú wá lákọ̀ọ́kọ́ ẹni tó lálàá rí ejò ṣó pa ejò yẹn dúdú àlá ẹlẹ́kejì ni pé nígbà tó rí ejò yẹn ṣé ejò yẹn ń le ni àbò rí ejò ejò ń lọ́ tiẹ̀ òun náà lọ́ tiẹ̀ àmọ́ èyí tí mo fẹ́ sáré brief lé ọ̀sán yìí ni pé mo fẹ́ sọ ìtumọ̀ pàtàkì pé kéèyàn lálà kó rí kó lálà rí ejò lójú àlá ìtumọ̀ àkọ́kọ́ tí àlá yẹn túmọ̀ sí ni pé kí ẹni tó lálà yìí kó kóra ẹ̀ ní ìjánu níbi ọ̀rọ̀ kí wọ́n bá padà já sí pé yóò padà fi ahọ́n ara rẹ̀ kó bára rẹ̀ kó sì máa ṣọ́ra irúfẹ́ ọ̀rọ̀ tí ó máa sọ tí wọ́n bá pè sí ọ̀rọ̀ pé kó dá sọ̀rọ̀ kó máa ṣọ́ ahọ́n rẹ̀ in short. ìtumọ̀ ẹlẹ́kejì bẹ̀ ni pé kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó ṣọ́ra níbi àwùjọ tí ó máa lọ kì í ṣe gbogbo òde ni ó máa lọ kì í ṣe gbogbo àwùjọ ni ó ti máa yọjú kì í ṣe gbogbo àwùjọ ni ó ti máa present kó jẹ́ni tó máa selective kì í ṣe gbogbo òde náà ni ó máa lọ eléyìí tó jẹ́ ìtumọ̀ ìkẹta ń bẹ̀ ni pé kó ṣọ́ra fún àwọn tí ó ń bá ní gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó mú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ torí pé ẹni bí ń bẹ láàrin wọn kí bá wá kó aburú bá kò jù báyìí lọ